Welcome to ZZZ TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Nǹkan tí wọ́n ṣe fún olóyè Sunday Igboho wọ́n ti ṣerú ẹ̀ fún mi rí. Nígbà tẹ́mi náà dẹ̀ wà ní detention àwọn tó lórúkọ tó lórúkọ nílẹ̀ Yorùbá ló wá kí mi. Bọ̀tọ̀rọ̀ tó wà ńlẹ̀ tí Ọlọ́run lo yèyé Simisola kúkú tó ṣẹ̀ clear òun ló ṣẹ̀ aláwù pé ká lè rúrú ìrìn yẹn. Eh, there is no doubt uh, mo ní very solid relationship pẹ̀lú professor Akintoye nígbà tán dé láti tán dé sí wa láàrin ní two thousand and sixteen hmm. and I found professor Akintoye Akintoye as a unrepentant Odua Odua sons on Yoruba issues mo ti discover báyẹn ìgbà tí mo lọ sí Philadelphia ní Delaware tí mo lọ tí mo lọ ní two thousand and fifteen mo discover bàbá ibi tí mo ti discover ẹ̀ nígbà ah òun àti bàbá kan tó jẹ́ chairman Oòduà Foundation lẹ́yìn ìgbà tí wọ́n ó yẹ kí mo ń lọ Chicago ló yẹ kí n ti lọ bá wọn ní Philadelphia ní Delaware ẹ a ní flight delay ó yẹ kí n dé ọ̀dọ̀ wọn ní ten o'clock flight delay is about four hours so mo débẹ̀ ní three to four bíi three or four o'clock mo dẹ̀ bá wọn àwọn group of intellectuals of Yorùbá sons and daughters mo ì bá about thirty wọn náà wọn bíi ten wọn náà wọn jì wọn ti lọ meeting yẹn níjọ́ yẹn ní Delaware wọn drill mi fún eight hours eight hours question oríṣiríṣi nígbà tá a máa fi parí mi ah wọn náà wà please báyìí that was two thousand and fifteen wọn náà wà please báyìí àwọn baba professor Akintoye wá lọ wọ́n wá lọ wọ́n lọ lọ́ọ̀jì wá sí wọ́n eh, hòtẹ́ẹ̀ kan nílùú yẹn wọ́n wá gbóúnjẹ tí èmi àti olóògbé máa ẹ̀kẹ́ ńdájọ́ lọ èkejì mi yẹn ó ti di olóògbé lé ní eh, eh, ó ti di olóògbé lé ní Captain Adesina abábẹ̀rẹ̀ mi ti yege wọ́n ò tiẹ̀ jẹ́ ká jẹun àwọn àgbàlagbà méjì ọ̀rọ̀ Yorùbá yìí náà ni ṣùgbọ́n wá sọ̀rọ̀ kan tó touch mi tí mi ní sọ síta nu program ẹ nílò òyìnbó ẹ wà determine tó báyìí lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ yẹn touch mi bẹ́ẹ̀ ni mo ti fojú sí Professor Akintoye ìgbà tó máa dé sí Nàìjíríà ṣe mọ̀ pé Yorùbá Summit Group Professor Akintoye wà lára àwọn tó facilitate Yorùbá Summit Group tàkọ́kọ́ ṣe a ṣe conference kan ní eh, two thousand ní house of chiefs tẹ pé gbogbo àwọn yorùbá papọ̀ àti wá ṣànọ́dá wà ní adamasingba òun náà pè ní adamasingba declaration tí gbogbo wa parapọ̀ so eh, professor akintoye ò ń ṣàjòjì mi lórí gbogbo meeting tàdé máa dé máa ń ṣe gbàdá wà ní yorùbá summit group àwọn márùn la máa wà ní the same page lórí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá nation yìí bàbá adébáyọ náà àjọ máa wà ní the same page náà ni àtàwọn àgbààgbà kan ní afẹ́nifẹ́re so àmọ́ra wa bọ̀ nígbà tọ́rọ̀ dàrú lọ́rọ̀ yorùbá leader nǹkan kan gíní kan tí a fi sún mẹ́yìn gbà yẹn but professor akintoye ti fẹ́ jẹ́ ká ní alliance pẹ̀lú ìlànà yorùbá one voice àti ìlànà but ó dé stage kan bàbá yẹn fẹ́ ká unite pé ká ní alliance not as a group papọ̀ but ká ní alliance nígbà yẹn ní nǹkan bí last year but àwọn kan ló dàrú tí wọ́n jẹ́ ká ṣe but eh, yèyé kúkú yìí mi ò mọ yèyé kúkú rí tẹ́lẹ̀ through ọmọ Yorùbá àtàtà kan Débọ̀ eh, Adépọ̀jù ní US ni wọ́n bá sọ̀rọ̀ Papadi eh, òun náà bá sọ̀rọ̀ wọ́n ti ń sọ̀rọ̀ ti tó bí oṣù mẹ́ta ìyẹn ṣáà máa ń fìdí máa bá wọn sọ̀rọ̀ rọrọ àwọn aráàlú òyìnbó yìí ó ti sú mi wọ́n máa ní mo nígbéraga mi ò nígbéraga o àwọn kan máa ní mo nígbéraga mi ò o àwọn kan dẹ̀ sọ pé mi wà accessible accessible tí mo ti accessible tí mo ti fún wọn tẹ́lẹ̀ náà mo rí pé wọ́n ti fẹ́ máa rí mi fi ni mo fi súnmẹ́yìn paramọ́lẹ̀ mi dẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí tó bá ti fẹ́ máa di kó fẹ́ máa yẹ̀yẹ́ mi máa bá mi máa súnmẹ́yìn fún ẹ torí mi ìtọrọ fúnra lọ́wọ́ ẹ mi tọrọ gàrí lọ́wọ́ ẹ̀ mi tọrọ dọ́là lọ́wọ́ ẹ̀ mi tọrọ pounds lọ́wọ́ ẹ̀ má rí mi bí ẹ gbọ́ anthem Ààrẹ Ọ̀nà Kakanfò mi ìbẹ́ nìkan kọjá fọ́ba ẹ má rí mi fi láyè tí mo wà but ẹ eh, nígbà tí ìyá yìí máa súnmọ́ mi ó ní gbogbo nǹkan tó ń sọ nípa mi òun rí pé ninety nine percent nǹkan tó ń sọ nípa mi irọ́ ni ó wá sílé mi a ṣèpàdé lẹ́yìn ìgbà tó bá mi ṣèpàdé ló wá lọ bá olóyè Sunday Igboho pé báwo la ṣe máa ní ìrẹ́pọ̀ olóyè Sunday Igboho ní màmá gbogbo nǹkan tẹ́ bá ṣe mo fara mọ́ ẹ má nìṣó kò wá ṣe pé olóyè Sunday Igboho ó ràn yẹ ó ní kíyà ẹ lọ ṣe kíni ó ti wá fi nínú àwọn igbákejì ẹ bóyá igbákejì ẹ náà pé Ajíkòbí Chief Ajíkòbí Ajíkòbí tó wá rán wá yẹn ó ti wá jẹ ẹni tí mo rí pé ara ẹ balẹ̀ gbogbo bá ṣe ń sọ̀rọ̀ èkejì ẹ tẹ̀ ń tọ́ pé ó fi ààrẹ lẹ̀ kó sọ̀rọ̀ dáadáa ó fara balẹ̀ gbogbo bá ṣe sọ̀rọ̀ yẹn nígbà tó dẹ̀ máa dá wa lóhùn ṣókí ni nígbà tó máa dá wa lóhùn ṣókí ni gbogbo nǹkan tó máa fi dá wa lóhùn kò ju ten minutes lọ ah, mo ní Yorùbá lélẹ́yìí ó dẹ̀ ṣe nǹkan kan tí mi ní sọ síta níjọ́ yẹn tí mo pọ̀ ọmọ Yorùbá ni tí olóyè Sunday Igboho ní kó ṣe ọmọdúnwà ni mí. tọkàntọkàn. kọ̀dùkítà gbòòsà. gbòòsà. ọmọdúnwà ni mí. tọkàntọkàn. kọ̀dùkítà gbòòsà. gbòòsà. ọmọdúnwà ni mí. tọkàntọkàn. kọ̀dùkítà gbòòsà. gbòòsà ọtúnba Gani Adams the same èèyàn náà ni kó tó wá jẹ ààrẹ kò tí ì yàtọ̀ mode of operation mode of operandi òun ló yàtọ̀ and tẹ bá rí nígbà táwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ OPC tí nǹkan kan bá ṣẹlẹ̀ gbúrúrú à lọ sí kàásọ̀ gbìrì tá a bá take action yẹn tán about ninety percent ó máa ń la ikú fún àwọn ọmọ wa ó máa ń la ẹ̀wọ̀n fún wọn gbẹ̀yìn. Eh, orúkọ burúkú ó ti máa ń tẹ̀lé nǹkan mẹ́ta ẹni o ikú ẹ̀wọ̀n àti orúkọ burúkú àwọn Yorùbá ò dẹ̀ ní fi gbà pàwọn orí mọ́. Eh, ẹ lè fi ọmọ tá a bá bí ọmọ ọmọ tí a bí tí ò tí ju ten years bí ó ṣe máa ronú ẹ lè fi wé ọmọ tó ti wọ twenty nine years àbí twenty eight years bó ṣe máa ronú. àwọn tó bá ní bá ṣe ń ṣe nígbà tá a bẹ̀rẹ̀ OPC tówó ìbẹ̀rẹ̀ yẹn pé ká máa ṣe nìṣó ẹ bá ní káwọn náà dẹ́gbẹ́ tí wọ́n lẹ̀ káwọn náà lọ ṣe bá ṣe ṣe nígbà yẹn pé wọ́n máa láàbù. nígbà yẹn àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ security àwọn ọmọ wa wọ́n try láti fọ ìlú mọ́ pọ̀ kí ló gbẹ̀yìn ẹ̀ púpọ̀ nú àwọn ọmọ tó ṣe iṣẹ́ yẹn fún ilẹ̀ Yorùbá gbà yẹn wọn ọ̀tún láyé mọ́ọ̀sì yọ púpọ̀ nú wọn ìmíì nígbà tó jáde tó wá tó lọ sí ẹ̀wọ̀n bíi ọdún mẹ́rin mẹ́fà àgbà tó dé kò ṣẹgbẹ́ mọ́ ó lọ wọ́jọ́ ẹ̀ lọ torí ó ṣẹ̀ bẹ̀rẹ̀ láìpẹ́ láti bẹ̀rẹ̀ torí ọdún márùn-ún tó lò lẹ́wọ̀n yẹn ó wà career ẹ̀ destroy. ọdún márùn-ún. púpọ̀ náà àwọn ọmọ tó bẹ́ẹ̀ ni àwọn míì wà tẹ́ pé ẹ̀wọ̀n gbére náà dá fún ọ torí ọlọ́pàá bá mú ẹ tó pa olè wọ́n á o take law into your own hand. Hmm. bó tiẹ̀ jólè wọ́n á ní o ṣe hand over ẹ̀ fún wọn kí àwọn lọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń mú gbà yẹn tó pa olè tó ẹ pé confam arm robber ọlọ́pàá wọn lọ sẹ́wọ̀n adájọ́ dẹ̀ ṣáàjù wọn ní mọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ẹ pé ibi tó ti mólè tó ń tó nǹkan gbà á wọn lọ sí ẹ̀wọ̀n bíi ọdún méje ọdún mẹ́wàá àmì eh, tẹ́ ẹ bá mọ̀ àwọn àdúgbò míì wà tẹ́ pé <laughs> olóyè ibẹ̀ gan olè lọ́mọ ẹ̀ olóyè ìlú yẹn gan olè lọ́mọ ẹ̀ baálẹ̀ mi wà tẹ́ pé ọmọ ẹ̀ gan ó ń jalè èmi ìṣàfọ́ra tó bá ti rí pé ẹ̀ ń gbógun ti ọmọ òun àwọn ló máa bá ìjọba sọ̀rọ̀ wọ́n máa fi rán àwọn ọmọ ẹ̀ lọ sẹ́wọ̀n wọ́n ní òòjẹ̀yà rí onú ọgbọ́n ta ni tíṣà ẹ̀ nígbà táwa náà wá rí pé wàhálà yìí pọ̀ a bẹ̀rẹ̀ iṣẹ́ gan ní ìyá two thousand a ṣe wọ bíi two thousand and five wọ́n wá rí pé orúkọ burúkú tí OPC gan gbà nígbà yẹn àwọn èèyàn gidi ò fẹ́ join wa mọ́ ó ti wá ba débi pé ẹ̀rù ti wá ń ba àwọn èèyàn tá à ń gbèjà fún tó bá gbọ́ pé OPC fẹ́ ṣe nǹkan wá ti palẹ̀ mọ́ ẹrù àmọ́ ẹ̀rù á máa bà wọ́n àwọn òpin níbo náà ń lọ yìí ẹni tí aráyé bá ń rí tó ń sá fún ó mà ti di gbòlúgi mà ni so àwa rebrand ẹgbẹ́ yìí kí n tó jàre la fi rebrand ẹgbẹ́ yìí pé àwọn míì ò fọ́lò propaganda làwọn míì kàn jọ́ǹbì tó àwa rebrand ẹ pé ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe security ẹ sọ fáwọn landlord association wọ́n lọ jẹ́ kẹ́ ẹ ní agreement pẹ̀lú DPO or area commander àdúgbò yẹn and uh, individual yín tó bá ṣe security nǹkan tójú ẹ bá rí ó fara mọ́ ẹ má gbé wá sí onípàdé kan tá a máa ṣe níjọ́ Tuesday òun náà pè ní National Coordinating Council ẹ má gbé wàhálà yín máa wá bá a torí a rí pé a bá fẹ́ ṣèpàdé five hours National Coordinating Council ọ̀rọ̀ pé ọlọ́pàá múyàn wọ́n pààyàn wọ́n ṣe kinní kan òun la máa rò fún four hours àtẹ̀ wàá ráyè sọ̀rọ̀ ẹgbẹ́ mọ́ àwa ni gbogbo ẹni tó bá fẹ́ ṣe security hmm. jẹ́ kí ọba àlú pè ẹ́ ọ́ àwọn landlord association kan pè ẹ́ kán lọ ṣèwé pẹ̀lú DPO or area commander ibẹ̀ so that tí ẹ bá ṣe operation àwọn ọlọ́pàá gbọ́dọ̀ mọ̀ pé ẹjọ́ ṣe operation yẹn ni kó má jẹ́ pé ẹ̀kọ́ ló máa fi ọjọ́ ìbẹ̀rẹ̀ ayé yín lọ ṣe ẹ̀wọ̀n púpọ̀ náà ó ta báyìí mi nígbà tí Okiro máa declare me wanted ní year two thousand wanted tó declare mi mi ò mi ò ṣe member